máa ma ní. inú láyé wà bẹ́ẹ̀ ni inú láyé ń gbé. ẹ̀yin èèyàn ẹ dákun kẹ́ máa kí ẹ̀yẹ̀ sí ọ báwo la ṣe fẹ́ mọ ẹni ń gbà ní tó ń ṣe ni. tábàní ká sọ̀rọ̀ ọdún sọ̀rọ̀ inú máa jí jòrò lọ. Ah, ah, tábàní ká ah. sọ̀rọ̀ ọdún ó máa jọ ó máa jí kó lópin. bẹ́ẹ̀ ni inú bá ṣe ṣe bí gbani a ò bá sáà ò bá sá fẹ́ni o ènìyàn lọ́bùn mójú láyé ń gbé nínú gbogbo ntọ́ lọ́hùn dá ènìyàn náà ní ká máa kíyèsí ayé máa ní ká o. ìrọ̀lẹ́ ṣe pé kọ́ńtrátì yìí ti bọ̀ sí i ah, ọlọ́mọ máa dúpẹ́ o ó bá mi máa ṣe é ah! ẹ wá máa gbọ́ àmọ́ ẹ̀gbọ́n mi. <laughs> tí kì í bá ṣe pé ọlá yín àti ọlá ọlọ́run iṣẹ́ yẹn ò lè bọ́ sí i torí èrò ti pọ̀ jù lórí ẹ̀ ah! iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ kékeré ló ah! mo dúpẹ́ o ẹ̀gbọ́n mi màá máa kí ìta yìí máa fi parẹ́ ni màá pè é padà láìpẹ́ ah! kò fún ọ̀nà ti ṣí ìyẹn àfi ká gbégbá ọpẹ́ sábà bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣe é mo dúpẹ́ lọ́dà mi Ọlọ́run ṣe é. kò fọ kọ́ńtrátì tí mo sọ fún ẹ pé mo ti nílé látijọ́ ẹ̀ tí mo ní wọ́n ń kọ́ òtẹ́ẹ̀ kan níbì kan pé mò ń gbàdúrà kó lọ́ọ́ jẹ́ kó ń gbéṣẹ́ péǹtì ibẹ̀ fún mi. ẹ ẹ ẹ mo ti rántí mo ti rántí. ó ti gbé fún wa. bí mo ṣe wà yìí ìgara nínú wa ìgara gidi ìdí ìgbára ṣígi ojú ìgbà sí ìgbà ìgara owó ìgara lára ìgbà ṣígi ó lè la owó mi o. iṣẹ́ tá à ń sọ yìí èrè orí ẹ̀ lásán tí wọ́n bá gbọ́ wà á yin ọlọ́run lóko. àlìsàn kéré jù one fifty to two hundred and fifty thousand. máa jẹ́ lórí lórí kọ́ńtàtì yìí. ó mà ṣe o. ó ló ń ṣe. ìṣẹ́ ti pa ẹ lórí bá iṣẹ́ ti wọnú skin lọ́dọ̀ one hundred and fifty thousand naira sí two hundred and fifty ní ìbẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹ tó fẹ́ kú ní gbogbo moses ẹ̀ ń gbọ̀n ní gbogbo brain ẹ̀ ń shake just two hundred and fifty thousand naira wọ́n yẹ mẹ́ta lọ́dún two hundred and fifty billion naira and dollars. Ah ní ìwé dáadáa ni tí báwo dáadáa kò ṣe wẹ̀ ló yẹ kí n fẹ́ ìgbà tí mo tiẹ̀ ti lè pàdé ẹ̀ ó nígbà tí mo pàdé ẹ̀ mọ́lẹ̀ tó wà having four million naira it's not a joke mo kọ fún ìwọ̀n pé kò fi ṣe business ìka yìí wà lè dá mi ìmọ̀ tó fi ṣe ó dá four million naira fi kó fún ẹ̀dá kó fún un kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jó lẹ̀ ayé wọn lò pa lórúkọ ta tí ẹ máa lò ní kìsì tí nǹkan náà wọ̀ ṣé ìwọ ni obìnrin àkọ́kọ́ tó máa kọ́ ọ̀ràn ọkùnrin lọ́wọ́ ni èmi ni èmi lóbìnrin àkọ́kọ́ tó máa kọ́ ọ̀ràn lọ́wọ́ ṣọ́ra àgbo tó wọ̀ bá tẹ́sẹ̀ àti ṣòkòtò díẹ̀ àti tọ́ èmi ló yìí mí so mo lè fi èrègún fún ẹ because four million naira ni mo kọ́ ní ẹ lọ́wọ́ ààrẹ ní result four million naira yẹn àbàlùmáyé ìjẹ́ ìyàn yẹn o ò yorùbá yé mi jẹ ọgbà òun ló fẹ́ fún ẹ yẹn ọgbà ní one fifty fẹ́ para ẹ. kókó òun èyí wà sí mi ó sì rẹ̀ gbílẹ̀ mi lórí nìyẹn o màá sì rẹ̀ gbílẹ̀ lórí torí owó tí mo kó fún ọgbọ́n mílíọ̀nù náírà nígbà tí mo mọ̀ ẹ́ kò sí tó o ṣe mo lè kó fún ọdún káyọ̀ wọ́n wà bàjẹ́ ni àtìgbà tó bà rẹ̀ ni màá tó tẹ̀lé wa láti gbé yóò ṣe sọ fún ẹ o wà lọ́dọ̀ bíbí nà táyítà náà bá bínú níbo kò fún màá bínú o màá bínú o bínú màá bínú o bínú ìbínú àìgbọ̀gbọ̀gbọ̀ ni mo fẹ́ bínú wà á bá rẹ̀ ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ́. ṣé mo máa lè ṣe. mọ́mí ìbò ti wá ẹ̀ mọ́mí kò dáa náà àwọn ẹgbẹ́ tí ń ṣe láti wà fún mi kò dáa. mo má bínú torí mo má bínú dáadáa má bínú sáà má bínú. mo má bínú. 你就很帮我。 ilé o. Àwa àmọ́ máa bá yín rè é. No no no ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ní. Mo bá yín bí tó dáa fine ẹ pẹ̀lẹ́. Ṣé ó ń rẹ̀ sọ? Ààrẹ sọ lágbára Ọlọ́run. Àmì o. Ẹ mọ́mí yín dà. Mo mọ̀ wá nínú ilé. Àwọn ẹ̀dá. Ọjà ni ìwọ náà ni mo ṣe ń bèrè báyìí. Báwo ni lè yí? Ká ló pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ah, Èkó dẹ́ tó fi kọ́wọ́ ẹ̀ as usual ó mọ̀ pé mi ò ní jáde kí n má rí nǹkan ra wá fún ìwọ ni mo rà fún. oh my god hey, oh beautiful. Ah, mọ́mi mm-hmm. ó oh, beautiful but dájú mọ́mi nìkan lè ra wristwatch fún ni ẹ rà fáwa. ẹ kò ṣe fẹ́ máa bá mi jowó ọkọ mi ni. ẹ lẹ́ ká bá yín jẹ ọ. àjọ oyin but I no need wristwatch. okay don't worry by next weekend mara wà fún mi. kí dáadé. àmàlẹ́jà ó tún kù tèèyàn kan. o ọ̀rẹ́ mi. kò fún ọ̀rẹ́ ẹ̀ mm-hmm. ok bá mi sọ fún pé mo promise òun No, next weekend tí n bá fẹ́ ra tàwọn ọmọ mi. No, daddy, daddy, why don't you? No, it's the middle one. Or you can. If you're offended, you're offended. Mommy, sorry, take water. Excuse me, I'm okay báyà ẹ jẹ́ kí n lọ rún pálọ̀ tí mo lò fún mi ní ọpẹ́ tètè máa dé ìtọ̀ mo ti ṣe ẹ̀kọ́ rírò ní báwo ló kú. àdèmàjẹ ẹ náà ah, ló wà ẹ bá jẹ́ ọ̀rọ̀ ìlú àwọn àjẹgbẹ́ yẹn náà. inú hmm, tabani ka sọ̀rọ̀ ọ̀run inú máa jí jọ̀rù lọ tabani ka sọ̀rọ̀. bá ṣe ṣe bí gbà ni a ò bá sáfẹ́ ènìyàn tó a ò bá sáfẹ́. Zina, báwo kí ló ṣe? Kí ló ń tètè yìí? Inú mi ò dùn. Inú ò dùn bíi ti báwo. Ṣé nítorí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ lánàá? Ṣé kò tó torí mi? Every time ni mo ní àwọn àtàkọ́dìjà, wọ́n máa máa sọ̀rọ̀ sí dádì ẹni àbí pé wọ́n wà nínú ẹgbẹ́ wọn. Mo dẹ̀ mọ̀ pé dádì kan ní sọ̀rọ̀ fún wọn. Ìjọ tí dádì bá máa bínú sí mọ́ni. Ah! wọn máa bínú sákúrò lónìí ìgbà míì gan-an ẹ̀rù máa ń bà mí láti lọ sílé. ẹ̀rù ń bà ẹ́ but why. torí ìjà àwọn méjèèjì náà ni nígbà míì mọ́mí àti dáàdì màmá bára wọn ní ìdí nínú ilé mi ò ní mẹ́ni tí mo fẹ́ bá sọ̀rọ̀ nínú àwọn méjèèjì. Ah, ó ti sú mi wọ́n tiẹ̀ máa ń múlé yẹn sú mi gan-an. ọ̀rẹ́ mi ò ní jẹ́ kí lè sú ẹ̀ ìgbà tí mo délé lánàá mi náà sọ fún mọ̀ sí and i'm very sure pé ti pé mọ́mí ọ̀sẹ̀ bá wọn sọ̀rọ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn kò ní ṣẹlẹ̀ mọ́ òun ṣe mọ̀ pé nǹkan tó dáa ó ń fẹ́ àdúrà èyí tó dẹ̀kù díẹ̀ káàtó náà òun náà ń fẹ́ àdúrà àdúrà ló yẹ ká máa gbà ká máa fi ràn àwọn méjèèjì lọ́wọ́ kọ́ lọ́ọ́ bá wa dáwọ́ ìjà tó wà láàrin rẹ̀ kó bá wa dá dúró. bọ̀ alẹ́ mọ́mí àti dáàdi ètò náà dáàdi àti mọ́mí ẹ̀rọ kì í jà bí dáàdi mi àti mọ́mí mi ṣe jọ ń jà tó bá rí pé mi ni mo ní parent bí parent ẹni inú mi máa máa dùn ní wo máa ń vi ẹ̀rọ òkan lè mọ ni. ọ̀rẹ́ mi bó tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ àdúrà ní ká máa gbà ká máa fẹ́ra méjì lọ́wọ́. àdúrà ok. ṣé tó lè fi wá ń ṣe báyìí rẹ́rìn jù oníranú bẹ́ẹ̀ náà fún mi rẹ̀ sọ́rí àpẹẹrẹ ìlú náà pẹ̀lú. hello baby yeah, what's up ibo ló wà náà ìmọ̀ àti Tinú ti ń dúró dè látàárọ̀ a fẹ́ máa lọ́lé wọn là ń dúró dè ok mò ń bọ̀ ń sẹ̀ wò ó pẹ́pẹ́ ìlú pé mi ò ní kí wá bọ̀ ọ́ ṣé kàkó jọ rẹ̀ torí èyí tó ń yìí mi ò rí sí i. olúkálùkù ló mọbi tó ń fòṣùpá ànámídé o mo mọ ọdún mi ọ́ gbọ̀mọ̀ tiẹ̀ láyé mbé. mo ti pẹ́ oúnjẹ ni wọ́n. tí o lè pa àníjẹ àmọye ojú tó o jọ tó lẹ́gbẹ̀ẹ́ ènìyàn inú màmá ni. kí lè. oúnjẹ náà ni. Ah, irú oúnjẹ wo nílé kò sẹ́jà kò sẹ́yà kò sí kankan nù ẹ̀. obìnrin what what is your problem? jẹ́ ń bèrè lọ́wọ́ ẹ̀ kí ni contribution ẹ̀ gangan nínú family nínú ilé kí ni contribution ẹ̀ tó bá fẹ́ ra abẹ́rẹ́ èmi náà ló máa bá tó bá fẹ́ ra ìṣáná tó kéré jù èmi ló máa pè tó bá fẹ́ ra pant tó yẹ pé wọ́n fúnra ẹ̀ ló mọ̀ pé wọ́n ìtọ́ láìpẹ́ olóyè size ẹ̀ lélẹ̀ ó bá ṣe wá péré dájú wa ó fẹ́ ra pant. Ah, ah, contribution tèmi hmm. ṣé bí wọ́n ló lo fẹ́ full house wife gbogbo nǹkan tí full house wife dẹ̀ ń ṣe fún ọkọ ẹ̀ òun ni mò ń ṣe fún ẹ̀ mo lọ sí school mo gba certificate ó ní kí n má fi certificate mi ṣiṣẹ́ ó ní pé kí n jòkó sínú ilé kí n di full housewife fún ẹ ó wá ní tí má fẹ́ ra abẹ́rẹ́ màá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé mo fẹ́ ra abẹ́rẹ́ tí má fẹ́ ra ìṣáná lásán màá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé mo fẹ́ ra ìṣáná mo ṣe ní bẹ́ẹ̀ lọ́wọ́ ọwọ́ ta ti lọ bèrè madam please don't complain that is what you want and i'm giving it to you. àní ò ṣe mí and obi let me tell you the honest truth àṣírí ẹ ọwọ́ mi báyìí ló wà gbogbo bó ṣe ń gbowó lọ́wọ́ àwọn àǹtí ẹ̀ tó ń fún ẹ lówó tó fi ń support ẹ tí ò kì í fi jíṣẹ́ fẹ́mi ṣé òkú mi ò gbó ẹ ṣé òkú mi ò gbó ẹ as a matter of ṣé o ti gba owó lọ́wọ́ wọn tó kó wá fún mi pé ọkọ mi o ìwọ ló ń ṣe wàhálà o ìwọ ló wà kó ti máa jẹ náà o owó tà ti mi fún mi lélẹ́yìí o yọ tiẹ̀ ń bẹ̀ ọ́ kó fi hàn mí o ṣe rí. ṣé ìwọ náà rò pé àwọn ẹ̀gbọ́n tèmi fún mi lówó. mi ò rò mo mọ̀ ni. Ah, ọ̀rọ̀ ẹ ṣe yé mi báyìí ni sórí tó máa ń wá gbogbo ọkùnrin tí èlò ju ti tọ́wọ́ kó gbogbo wọn o tọ́wọ́ ní lọ́ba wà lásán làwọn nídìí wàhálà ìwọlé ẹ kó kọ́kọ́ jáde kó jáde bá a sọ pé àìní ah, rèé ọkùnrin aláìlójútì ìwọ́n tó bá ti àwọn fámìlì tèmi owó tèmi bá ń gbà lọ́dọ̀ àwọn ẹgbẹ́ kí n máa kó wá fún ẹ ó lójú tì. that's very that's very very wrong obi mm. ìyàwó mi ló jẹ́ mm. and àwọn ẹbí ẹ̀ tó ń support ẹ̀ yẹn wọ́n mọ̀ pé ìgbà tí mo ti wá mú ẹ kúrò nílé yín yẹn tí mo ti mú ẹ wá síbí nǹkan kan ló máa jẹ wọ́n dẹ̀ pé ìnira máa ṣe wàhálà yẹn wọ́n dẹ̀ tí wàá mọ̀ pé o oh, ò ṣiṣẹ́ ìyá ìfúnra housewife owó tó ń fún ẹ yẹn they expect you pé kò ṣe kí ni kò declare nínú ilé o gbọ́dọ̀ máa declare fún ẹ ìyẹn ló ní accountability lápá fi kọ́ra ojú ọ̀sán lórí pé kò máa fún owó mọ́wọ́ ó ní wáì jẹ́ kí gbogbo ibi tó ń tọ́jú owó yẹn sí àti owó yẹn sí àti gbogbo ṣe ṣe owó yẹn jẹ́ kó jẹ́ ibi tó lápẹ̀rẹ̀ o by the time tí bá máa ká ẹ kó wá jẹ́ pé owó yẹn ò fi ṣe nǹkan gidi ah, you have a set to ìyá máa tàn rẹ̀ kò sí nǹkan níbi kankan àjọ máa gbádùn ara wa. àjọ máa gbádùn ara wa ọ̀sẹ̀ méjì ni fún ìtọ́wá sílé ọ̀sẹ̀ méjì ni. mo jẹ́ ìyá oh. ìyá ìdálé oh máa bẹ̀rẹ̀ mọ́ra. báwo ni báwo ni wàá ṣọ̀rọ̀ owó yẹn sí báyìí. mo ti sọ fún ẹ pé tí bá ti délé màá bẹ bá mọ́mí sí sọ̀rọ̀ bó ojú iye kan màá gbà má bẹ́ẹ̀ kó wá má gbèsè mi o má wọrí má tú àyè tí bá rí ṣàmà bẹ́ẹ̀ gbé wá ok ṣe ti gbọ́ ọ̀rẹ́ màá pẹ́ padà má ronú o ok ok màá pè é padà ṣùtúbọ̀. hello baby how are you. báwo ni ṣe wà òkè èmi náà ti ní ìṣe bébí bọ bébí ṣe mọ pé mò ń bínú sí ẹ ẹ na iphone seven to promise mi ń kọ ó máa ra fún mi lọ́la wow that's why i love you anyway mi ò tẹ̀wá nígbà iphone seven mọ́ iphone seven s ni mo máa gbà lọ́wọ́ ẹ̀ oh my god i trust you baby mo kúkú trust ọ̀ kì í ṣàwọn kan pẹ́pọ́ máa ń gbowó lọ́wọ́ ọmọbìnrin máa fi ń ṣe fine boy ṣìkiri lẹ̀ àwọn obìnrin yẹn náà ló ya rìn dín ní sẹ́ńtúrì tá a wà yìí kémi kówó fọkùnrin ìbùkún kò pọ́síbù ìbùkún ah, ah. ṣó wà ókè ṣá kí ló ń wẹ̀ ṣé ìlú ń pè é lọ́wọ́ lórí fóònù ṣé mo kọ́ mo máa ń sọ fún àtibá àkọlé jẹ́sí mo máa fọ́ fúláàfù àtìlẹ́yìn méjì lórí nínú lẹ́yìn yọ ìdí kan lónìí ẹ bó ṣe rí. ẹ jẹ́ ẹ bá yín sọ ètò jẹ́ ti sin yín ọ̀rẹ́ tẹ ṣe fún ètò tẹ pupa tẹ ṣe gbogbo ẹ tún kọ ọmọ mi ni màá bá ìwé ìbúrúkú àwọn ọmọ fún mi. ọmọ aláta kan ẹ ń dọ́gbọ́lẹ̀ lẹ́ẹ̀kan o lẹ́ẹ̀kan blackberry ló lò láti jẹ́ ọjọ́ iphone six ni mò ń lò máa tún pààrọ̀ sí iphone seven s ẹ ẹ ń ṣe rádaràda rádaràda òṣì. bẹ́ẹ̀ ni a ò ọmọ bòmójú láyé ń gbé nínú gbogbo ntọ́ lọ́hùn dá ènìyàn náà ní ká máa kíyèsí ayé máa ní ká ọ ènìyàn búburú ilé ayé yọlẹ àwọn ènìyàn là máa yẹlẹ là máa yẹlẹ táwa ní kòkòrò. káwọ́ ọmọ sáfẹ́ ní ọ̀la yẹ ń bẹ́. bínú bá ṣe ṣe bí gbà ní àwọn bá sáfẹ́ ènìyàn àwọn bá sá ọ̀ ọ̀ bá sá ọ̀. mọ the idea of kí n mú ẹ jáde kí ni mo fẹ́ ra kan fún ìyàwó mi kó máa insist pé dandandandan mo gbọ́dọ̀ máa ra tọ̀rẹ́ ìmọ̀ ni ṣọ́ọ̀rẹ́ mo fẹ́ ni ìwọ ni mo fẹ́ nà kì í ṣọ̀rẹ́ ẹ̀. ọ̀tọ̀ bìbí nù. inú ìrù bẹ́ẹ̀ kó tí mo kọ̀ rò ni pé n ti bá lẹ́kọ́rẹ́ mi náà níwèé sún máa yọ pọ̀ lẹ́nu tí mo dúró láti ṣe mi. nà nà nà kò jọra wọn tó bá wá látọkàn mi láti ra nǹkan fún rẹ máa ṣe fún kí wọn ṣe pé kó máa dúró tì mí pé dọdọdọdọ mo gbọ́dọ̀ rà fún rẹ otherwise pé yóò máa jẹ kí n stop láti máa ra nǹkan fún <laughs> smile smile my love <laughs> mm, that's my love thank you. Fine. You are looking good. Thank you, sir. Èwo lè léyìí tó gbé dání? Ìgbà tí mo bọ̀ láti school, mo yà sí ọ̀dọ̀ big mummy. Wọ́n ti pè mí, wọ́n ti pè mí gbé wá. Káàbọ̀ pẹ̀lú pẹ̀lú. O ti mọ̀ kó ń bọ̀ tẹ́lẹ̀. Ilé tó bẹ̀rẹ̀. Wọ́n dé bọ́n ṣe ń dé, àwọn èèyàn kan rí òun àwọn tó mọ ìyàwó wọn tó tún mọ yẹ̀rẹ́ ìyàwó wọn bó ṣe ń ṣe gbogbo ìgbà fún mi nìyí ọkọ ọ̀rẹ́ mi àtọ̀rẹ́ mi wọn ò ní tọrọ jẹ wọn ò ní tọrọ náà wọn ò ní tọrọ lù yàtọ̀ sáwọn olóṣì kan tọrọ ogún bí orí ẹgbẹ́ ibì kan tákòwé dání tá a máa kàwé olórí bú ìwé ìṣá náà wọn máa kàwé ẹgbẹ́ lẹ́sàmù. Ah! náà má bá mi ràn yín lọ́wọ́ o ìtọ́kọ àtìyàwó ní ẹni tọrọ jẹ. Hmm. ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí ti pọ̀ jù ọ̀rọ̀ tẹ́ máa ń sọ sí dáàdì tí máa ń pọ̀ jù mo dẹ̀ máa ń sọ fún yín ọ̀rọ̀ tẹ́sọ̀ sí wọn ló jẹ́ kán bínú bọ́ síta ń sìn. tí wọn pé mo lè mo lè fi ẹ̀yìn ọwọ́ mo lè fi gún ẹnu ẹ̀ kí gbogbo yín ẹnu ẹ̀ dànù ọ̀rọ̀ tí mo sọ sí ṣé kò ẹ̀kọ́ ṣé mo tí ì tó ronú kú ó yẹ kó ti ronú kú pẹ̀lú gbogbo tó wà lẹ́yìn orí àti oúnjẹ nínú gbọ́ pé ìwà ń bèbí ṣó òrí mi bí mo ṣe mọ dáadáa wọ́n bá lè mi ṣe dà. bóbí jẹ́ ìsòtọ́ fún ẹ má ẹ̀fà láyé ẹ̀ lọ́rọ̀ mi wípé irú bàbá ẹ̀ jàjà tí mi ló máa lọ fẹ́ o mo ń dúró kó jáde léèrè kí n kú òǹbí mi o tó o bá lọ fẹ́ rí ẹ̀ omi bó sọra wà á gbẹ́kú ni òótọ́ ni mo sọ fún ẹ ebi kọ́ ìyá máa jẹ́ ebi máa pa ebi mo fọwọ́ iléèwé ẹ̀ ṣé ọmọ ni. ó ti yí ẹ èyí fẹ́ ìdílé. ọ̀lẹ̀ máa ṣe ni wọ́n máa dùn mọ́ ẹ ọ̀lẹ̀ máa ṣe ká máa rò bó mú jẹ ẹ̀sán àpàdà dé dandan ní láyé o àṣẹ ni àṣẹ ra ẹ̀ o ẹ̀sán máa máa. owó ni tí wọn ṣe ya wèrè madam ṣé wọn kọ lùlù ní tó fẹ́ kọ́mi lẹ́sẹ̀ tó sọ̀rọ̀ òkè wọn ṣẹ̀yìn ìrìnà tí ẹ̀ kí ní mọ́nà ọ̀pàpọ̀ òsì bí fọ́ni ó bá àwọn ẹ̀fọ́ lé ah, ṣé ẹ máa yìí jẹ́ bí agbolé yín dùn bí ẹni tẹ́sẹ̀ ń dùn. bí o ti tó máa. ó rẹ̀ fún ìgbà tó ń ṣètò ṣẹṣẹ sí bí ẹ̀ṣẹ̀ tópìkì ní àárín títí tó níbi pé agbára bàbá náà ló wà. wọ́n mi ti tẹ̀jọ́ àlẹ́ náà bínú wa. wọ́n lọ́ọ́ lọ́ọ́ ti parí kọ́dọ̀ ìbínú wọ́n bí bàá kíkọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi àjọ lójú. ṣé torí ṣó tí ìmọ̀ ìgbà bí mo ń sí ẹ̀ àwọn oṣù pé mo ń sí ẹ̀ ní ìlú mi ìpínlẹ̀ náà. òkú làwọn bí mo ń sekọ́ ní ìjọ ṣé ìkọ́ tó dání kí ọ̀nà àjà ni àti ọ̀sán ọ̀tí incident ti change ẹ ṣé o mọ̀ parí ìgbègbè ni. ìfẹ́ mi ẹgbẹ́ òde mo di arúgbó okay look what is gonna happen. ṣòro ìyá kọ́ àwọn ṣé o mọ̀ páyé yìí ayé ìgbẹ́gẹ́ ni nítorí pé wọ́n ti wá ń bọ́ wa sókè ẹ̀sìn ni wọ́n ní ká máa ń bọ̀ lọ́wọ́ tí ìlú ká máa ń bọ̀ gàràgàrà ayé yóò gba gbogbo nǹkan bẹ́ẹ̀ là. ok dáadáa máa wọlé mò ń tọ́ láti mọ pouch yóò jẹ́ kí n yá dáadáa jàre yáyáyá ta ló fẹ́ kiss yá ń gbà mí jàre get out aac fine babes kí ló ṣẹlẹ̀ yẹ̀yà wọn náà ọdún kò dá Shala ó yá náà ẹni ṣe é pé wọn káyọ lọ. ó sọ́rí nífẹ̀ẹ́ mi má bínú àmọ́ pàǹdé stọ̀bẹ̀. sọ́rí pé kí ni ìdíjà máa ń bẹ ẹ́ jọ́ torí ọ̀sán fún mi ṣé ìgbà ìjẹ́ láìpẹ́ mi. ó tẹ̀lé sílẹ̀ kìkùn lọ́ọ́ máa kàwé ọkọ̀ bọ́ fún mi tẹ́lẹ̀ kò lójú kò closet wọ́n á jẹ́ má nínú lára o má ní mi lára o èmi àti ọlọ́jọ́ gbà ní yìí yìí fún so má ní mi lára kókó ṣù kókó kẹta o. ṣé mo kọ́ máa ń kìlọ̀ fún. pé kí ni. pẹ̀lú ẹni orí burúkú tó máa ń kọ́ máa ń kìlọ̀ fún hmm. ẹ. máa fún ẹ ní ẹ̀yìn jọ. bọ̀dọ̀ èmi bá fún ẹ lẹ́nu ṣàlà àǹdì bọ̀dọ̀ bá ń dì yẹn tó lè gbà pọ̀ àbẹ̀kọ̀ kọ́ mọ̀ ilé ló máa lọ kó máa lọ rìpọ́ọ̀tì lọ kó lè ṣe nìkan fún mi. ọba ṣe ṣàlàjà ló ṣe ṣàlà. jésù sọ̀rọ̀ ọ̀rẹ́ wa kò ti fẹ́ máa lọ. sọ́ọ̀rì ìwé rẹ̀ wo ló sọ ìyá sí òrèrè wo jẹ́ ká máa lọ. ṣoṣo lọ sọpọ́ lọ́wọ́ vivian àgbẹ̀bẹ̀ máa ti lọ ọ̀nà jù. Ah. déètì ó ṣì sọ́wọ́ ìjọ rẹ̀. Oh. Hmm. ti tùnú. àlejò lámàlà gbà yìí. bẹ́ẹ̀ni sà ah, ah. ẹ wá sà ah, ẹ kújọ mẹ́ta. ìyá mi. ẹ wà pa. ẹni kí á bẹ̀ wá wò. ẹ mi àti àìtì ẹ lọ síbì kan ni mo á lókè wá kí wá yọjú sí kó tó di pa máa máa lọ o. ṣé o ti ṣe wọn lálejò. alùpùpù máa ń sọ̀rọ̀ bíi ẹni tí tírélà fún ọpọlọ ẹ̀pọ̀ tí ò bá jẹ́ yẹn ni ò lórí tó ń ro o òun sọ fẹ́mi ẹ fi ilẹ̀ jẹ́ kí n sọ fún òun sọ fẹ́mi pé ṣé mo ti ṣe wọ́n lálejò ṣáwa jẹun sùn lánàá ṣá jẹun sùn ó lò sí ṣé ọmọ ẹ jẹun ṣé wọ́n fúnra ẹ jẹun ó wá ń bí mi ṣe mo ti kó wá kàfi ṣe wọ́n lálejò ọ̀lẹ́ òṣì. that's okay ẹ wo dájú tún ẹ má bínú ìjà rẹ ẹ jù ẹ má bínú ẹ mọ ẹ bá ṣàwọn wa ti ń bínú ẹ lódì lódì bẹ́ẹ̀ ẹ àtẹ̀jọ́ fẹ́ lọ síbì kan ni so máa lókè mú láti yọjú sí yín o pé kí n lè ṣàlàyé fún yín pé ibi tá à ń lọ yóò láìpẹ́ ká pẹ́ díẹ̀ ká tó dé o so ìgbà tí mo wá dé náà wá sọ pé ẹ ti sáré jáde láti wá tẹ̀sí bóde yìí but ẹ jẹ́ ká ti máa lọ gbàtẹ́ rẹ̀ ti dé ń gbà wọ́n sá. ó yá ká máa lọ. ní sùúrù náà eight láti tún lẹ gbà ìjọ má bínú ẹ má bínú kó kéré ẹjọ ní sàmà tó máa rí i. ẹ no no no that ah, ah. is ṣé mi lè fún yín ní ni ẹ ṣáà má bínú mọ́ mọ́ pé kéré bọ̀ ní sàmà tó máa rí yín jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan let's go. Okay. Eh? máa nice. lórí ló tún padà wá ṣe. ní ìjọ tó ń pín tìjú òsínlé olùṣèlú ìmọ̀pọ̀ mọ̀dọ̀ tó ń fọwọ́ tì lójú aṣọ òtìjú ẹ ti fàyà tí ò bá jẹ́ ìrìn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ wá síbí báyìí olórí burúkú ẹ̀ ń tẹ́wọ́ gbowó bí ọmọ ni ẹ́ ọmọ náà ń wáyé ẹ̀wà lẹ́kọ̀ọ́ fún lówó ó ti dọ́mọ ayé ẹ̀ ti bàjẹ́ owó yẹn má nà ó tó bá ná tó bá ná sísì ní owó yẹn wà jẹ́ pẹlẹbẹ ìyá tó bá dẹ̀ bí ẹ retí rí ẹ pé wọ́n sọ pé dáàdì jáde lọ kò jáde lọ kò lọ́nà owó yẹn fáwọn girlfriend ẹ kò má tọ́jú owó yẹn kalẹ̀ orí fi sóúnjẹ nílé wà jẹ́ pẹlẹbẹ ìyá. ń lọ mú padà jàǹkà tí aláìní rú rí ọkùnrin kùnrin ó ṣe bí ìgbà kan wá kọ́ wọn lé. àṣẹ ni àṣẹ ra yọ ẹ̀sán àmàkẹ́ àmàkẹ́ ìyẹn ti dájọ́ àṣẹ ni àṣẹ ra yọ dákun máa máa ṣe. àbí àǹtí kò fún gbé nǹkan jẹ fáǹtì mi kò sí nǹkan náà tó máa béèrè lọ́wọ́ wọn tí wọ́n ní fún un èmi tí mo jábúrò wọn gan-an agbára káká làǹtí mi máa fi fún mi ní twenty thousand naira àbí ọkọ mi dẹ̀ ni ṣe ló rò bóyá mo rówó ńlá ńlá kan gbà lọ́wọ́ wọn ẹ́ sùn mí báyìí hmm. àbí torí pé mi kì í béèrè lọ́wọ́ wọn bóyá wọ́n dẹ̀ rò bóyá mo yẹn ní ìdí owó ni wọ́n ṣe kí n fún mi èmi náà máa béèrè lọ́wọ́ wọn sìn tó ọba mo gbà èmi á ṣàmọ̀ ẹ̀ mú wa máa mú nǹkan tí màá ṣe sí ah, ah, bọ́sẹ̀ mi àǹtí mi ẹ káàbọ̀ ó pẹ́ yín dé o mo má bínú jọ. Ah, jáde látàárọ̀ ní lọ rẹ bọ́sẹ̀ bọ́sẹ̀. ẹ káàbọ̀ àǹtí. Ah, ah. ojú ẹ̀ kàn ń dán ṣáà ah, àbí o kí la máa ṣe àǹtí. ó ga ọ pọpọ yìí tọ́jú ẹ ṣá ṣé taṣọ ni ká sọ ni àbí ti bàtà. tí ò bá tọ́jú mi kí ló fẹ́ fowó ẹ̀ ṣe ayé mi ló wà ó gbọ́dọ̀ tọ́jú mi náà. kò jábí táwọn olórí burúkú kan. kò fọ́ kí ló dé kí ló dé kí ló jù kí ló wà gbọ́ nǹkan tó ń sọ yìí. ẹ ẹ wo ọkùnrin ti fò mi ìmọ̀ gbà tó jáde lẹ́nu mi. wo wo wo kò sọ̀rọ̀ mbẹ́ yẹn ó yé mi ó yé wọ̀ náà ṣó ti gbọ́ kò kó yẹ kúrò lẹ́nu. wo bọ́sẹ̀ ọdún wo torí nǹkan tó ń ṣe ránṣẹ́ sẹ̀ pé kò wà ọ̀rẹ́ wa kan fẹ́ ṣe pàtí so ó dẹ̀ máa ṣọ seventy seventy thousand yẹn kọ̀ọ̀kan tàbí èyí gé one hundred forty mo dẹ̀ ti gẹ̀ta aṣọ èmi àtọ̀rẹ́ mi yẹn lò ní. àmọ́ wá nídìí gèlè tó máa máa ṣe àti bàtà tá lè lò sí tó mọ̀ pé láìpẹ́ ń sìn ìnáwó mi máa wáyé mo wá wòye pé kó tó dìgbà yìí mo fẹ́ sáré lọ sí Dubai láti lọ ra àwọn kankan tèmi àtọ̀rẹ́ mi lè lò tó mọ̀ pé jọ́ ẹ̀ mo fẹ́ kémi àtọ̀rẹ́ ìta bá máa jáde báyìí káwọn èèyàn mọ̀ pé yéé àwọn ọmọ dùn. ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá. Ọlọ́run tó o kó wá bá mi wo orú nǹkan tí mo lè lò sí aṣọ yẹn mo ṣe ní kó wá ṣó ti gbọ́. ọ̀ àǹtí mi máa ra tèmi náà ẹ máa ra tèmi ṣe bí Dubai lẹ fẹ́ lọ ń sìn ṣé mi nìkan máa dá yàtọ̀ ni ẹ máa ra ah àǹtí mi tọkọ mi bá ń ṣe yẹn ṣé eh, ó tún pọ̀ jù tẹ́yìn bá ń ṣe fíìmù ni kò pọ̀ jù àǹtí mi kò pọ̀ jù ẹ máa ra fíìmù náà ah, màmá ronú sí yẹn àmọ́ kò tó máa ṣe fún mi sìn mo ṣe wà yìí bí ń pa mí gan mo fẹ́ kó wá mi wọnú kíchìn kò sí àkọ́kọ́ wà nǹkan tí mo ti sáré jẹ jù ọmọ kọ́kọ́ mi ò ní pẹ́ dé èmi náà wá fẹ́ dáná pọ̀ pọ̀ mi ẹ̀bọ̀n máa rántí tèmi ò ṣe ti gbọ́. bọ́s bọ́s. ṣòro yìí kọ́ ló ń ṣáàdúrà ọmọ ìtọ́jú ọmọ nǹkan tọ́kọ ẹ̀ ń rà fún bó ṣe ń wú ọmọ yìí Jọ̀wọ́ Máyégún Máyégún gbogbo France. Mo ti gbọ́ àròyé ti pọ̀ jù. Ẹ mo mọ̀ mo mọ̀ pé wọ̀lá aláṣẹ gbogbo Paris. Excuse me. Yes, coming. Ọdún ọmọdé ní weekend. Ok, ṣé weekend yẹn Friday ni Saturday ni àbí Sunday àbíjọ́ olóbọ̀tún? ìjọ wo ń bẹ̀ ok weekend sorry ojàre má bínú ok tó bá ti dé sáwọ́dẹ̀ màá wá ṣe bí wàá ti máa ṣáàlẹ̀ lẹ́ ń bọ̀ sorry i'm sorry ok um, kẹ́ni ńkọ́ aláṣẹ kẹ́ni motors ní California ok. Um, let me call you back I'll call you back màá pè ẹ́ màá pè ẹ́ padà sorry i uh, will call you please it's okay sir what's wrong with you. Money ní kí n gbé fáìlì kẹ́hìndé adé ẹni yẹn mi sá. so kí ló ń ṣe tó ń ṣe what's wrong with you. bẹ́ẹ̀ ni bá sọ wájú mi ẹ̀mí. are you stupid. mo bá yẹ What's wrong with síwájú then show o mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń sọ fún mi pé má múra wá sọ́fíìsì mi báyìí. bẹ́ẹ̀ ni ìtúrẹ́ mo ṣe wọn jákẹ́ẹ̀tì ẹ fi wọn jákẹ́ẹ̀tì. Are you crazy? No, Get out! Get out! I'm sorry. jáde ní ọ́fíìsì mi. Ah, ẹ má bínú chairman. Oh. But baby, no, she feels like you look dull by. I'm, I'm okay. Yeah, okay. Yeah. Oh, okay, really, bye. She do it, you know, and she will have bye now. I'm okay. Okay, she needs to find 50 minutes about to go next week. My dad gets away and all. So, for next week, and the bed, what am I doing next week? My dad, I'm not worried now. Come out, come out, you're too late, baby ti wà too late. okay okay let's do it like this What's going to be fi ṣiṣẹ́ pé ṣé kíkú kókó yẹn fún un abádọ̀ sí lè máa gbà mí clear wọn. you. we just forget about me wọ́n bá ti lè máa gbà mí gbà mí ìbára ṣiṣẹ́ pé. content name. ayé àpò dáa. okay let's go. Okay. How Halima, once I'll be since 2018 then. Okay. All right. kí ló máa ń ṣẹ̀yìn bíbú ìgboro a ní ní tẹ́kẹ̀wé ní kíní yẹn máa wà ọwọ́ ní tẹ́kẹ̀wé náà ló máa wà. ok ṣé ẹ ti bá mi pe àwọn olókùn yẹn ẹ ti pè wọ́n ẹjọ tẹ bá ti mọ̀ pé ẹ ní lè ṣe o ẹ sọ fún mi mo fi Ọlọ́run ọba bẹ̀yín tẹ bá mọ̀ pé ẹ lè ṣe ẹ tètè sọ fún mi kí n máa bọ̀ wá bẹ́ẹ̀ yẹn fúnra mi wá ṣe. ok ok ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àǹtí mi àǹtí mi ẹ wò ẹ bá mi kọ́ọ̀tì àǹtí mi náà ló ń pè mí yẹn. ẹ̀dá àǹtí mi ah, àlàáfíà làwà àlàáfíà làwà mà. ètò ti ètò ti everything ti wà intact báyìí everything is intact in fact when you go back gan go Emma wà very very surprised bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, ẹsẹ̀ mi ó máa ti better at least to some extent Who better ma? Eh. Okay. ẹ ṣe gan àǹtí òun náà máa gbọ́ òun náà máa gbọ́ òun náà máa gbọ́ ẹ ṣe gan kẹ́mi safe trip o alright alright ma ó dàbọ̀ ó Ehm, wobi ṣé o mọ nǹkan tó ń pè ní eṣinṣin. Eh, fly. fly ọmọ ọtí. Eh, eh, kí ni wọ́n sọ pé máa ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì. ó máa ń kú sínú ọtí. eṣinṣin máa ń kú sí orí ọtí ọlọ́tí àbí mm. òun ló ti wà lẹ́nu ẹ̀. ṣòrí tó bá jẹ́ pé bí wọ́n ṣe mú ọ̀rọ̀ àǹtí ẹ̀ àti bó ṣe máa mú ọ̀rọ̀ àǹtí ẹ̀ lókùnkúndùn bẹ́ẹ̀ làwọn ṣe mọ́rọ̀ láìpẹ́ ni ayé wa ti dájú báyìí lọ any little thing tó bá ti concern sister you take it seriously you want to see it to the end but anything tó bá ní ṣe pẹ̀lú ọ àwọn ò rí wọn bìkítà kò dẹ̀ ṣe pàǹtí ẹ̀ yóò lówó kò ṣe pé wọn ní nǹkan tó lè fi support life ẹ̀ kú better now look at lórí ọ̀rọ̀ party ló sáré títí títí títí tọ́kara fi tó fi dá ẹ lẹ́sẹ̀ tó bá yẹ kó lọ pọ̀ jù báyìí lọ́kọ́ hmm, ok na jẹ́ ká àzúpọ̀ pọ̀ jù báyìí lọ ta ló bá da sí lọ́rùn èmi ni màmá máa lò ẹ́ káàkiri it becomes my responsibilities obi young woman mo fẹ́ advice ẹ sùn tọmọlúàbí oorun tọmọlúàbí máa ń sùn the right side kò gbé sílẹ̀ báyìí kò sùn kò ro orí ẹ̀ think because you can't continue like this o èmi ò mọ ọmọ ìyá tẹ́lẹ̀ ṣe tí wọn ò lè ràn ẹ́ lọ́wọ́ anyway um, ká máa fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ náà tó tiẹ̀ ti sọ pé àǹtí ẹ̀ kò sí nǹkan tó lè ṣe àwọn ẹ̀bùn ẹ̀ máa ràn ẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ kíni traveling tó ló fẹ́ ṣe èmi ti ṣe wọn tí mo lè ṣe try láti jẹ́ ẹ̀pẹ̀ one way or the káwọn náà gbé o ti gbọ́. I don't understand the way ọ̀yà fẹ́ bára yìí. ṣé ọ̀nà ọlọ́mọ ìyá kó máa mọ̀ kó máa mọ̀ yẹ́ lọ́wọ́. ọ̀rọ̀ ṣe ah, ọ̀rọ̀ o ṣe kúkú bí ẹsẹ̀ ìgbọ̀n kòkòrò orí ẹ̀gbọ́n ti wá dáná. ẹsẹ̀ tó ti ń bẹ́ta ẹ̀yìn orí ni ṣé kò yàtọ̀ sí tijọ́ yẹn máa ṣáà máa lè gbé débi pàtí ìlú wa ṣe tí wọ́n ń bí lóòrùn. ó máa dá ń wọ́ tọ́ lẹ́yìn ah, o bókú ni ẹ̀kọ́. ìwà títóbi ìṣá nífẹ̀ẹ́ mi ṣọ́ra o mm. ṣọ́ra o. mo ti gbọ́ mọ́ mi máa wẹ̀ àmọ́ mi ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín mo rágo kan bíi bẹ́ẹ̀dì yín ta ló ni. ó ti ti dé yàrá mi àbí ẹ̀yin ọmọ ẹ̀ ó dáa o aago torí lórí bẹ́ẹ̀dì mi yẹn mo rà fọ́rẹ́ mi láti Dubai wá ni. ọ̀rẹ́ yes. ẹ wò mọ́ mi ọ̀rẹ́ yẹn mi like wọn rárá mi ìgbà tí wọn rárá wọn ti há jù tó bá yẹ pé àti bọ́ọ̀sì lára aago yẹn fún yín inú mi ò Ati dùn àti bọ́ọ̀sì mama máa wala. Hey! shut up o ṣáà mọ̀ pọ̀ rẹ mi ni ṣó jẹ́ bí ẹgbẹ́ ni respect tó bá fún mi ò ní kó fún ọ̀rẹ́ mi ó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. mo ti gbọ́ máa má bẹ̀rẹ̀ máa. kó lè ti lọ bí tí òun lọ kó má pè. tábà ah, ní ká sọ̀rọ̀ ọ̀nù inú máa jí jọ̀rún lọ tábà ní ká sọ̀rọ̀ ọ̀nù inú máa máa jí tó lọ́pin. káàbí ní kó mo lè yọ ara mu mi bínú bínú kẹ olóòfẹ́ rí mi. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé wọ́n fún èmi àtọkọ mi ní Amẹ́ríkà visa ẹ mọ̀ ọkọ mi dẹ̀ ti sáré sọ̀tún ó ti sáré sósì kò pé àdèmà níbi àbí two hundred and fifty thousand kówó yẹn fi lè pé ló jẹ́ kí n ní kí wọ́n bá yẹn èmi dẹ̀ mọ̀ pé máa ń lówó lọ́wọ́ ẹ lè assist wa pẹ̀lú yẹn. two hundred and fifty thousand. Ah. fákúrẹ́ láti bí gẹ́tà ló ti pè ní tó ti nǹkan báyìí fún mi tí ìgbà tí ẹ̀ owó fún yín rárá yẹ kí n lè rí two hundred thousand fún yín but for now owó pọ̀ lọ́wọ́ mi ò mi ò lè parọ́ fún ẹ bọ́sẹ̀ yìí and owó tó wà lọ́wọ́ mi ó ní bọ́jẹ̀ tí mo fẹ́ lò fún mo promise ọ̀rẹ́ mi fún aago kan ó dẹ̀ ń yọ mí lẹ́nu láti fi gbẹ́mọ́ta yẹn pé mo láti get aago yẹn fóun owó tó wà lọ́wọ́ mi báyìí mo fẹ́ fi get aago yẹn fọ́ọ̀rẹ́ mi ni mi ìwà lè sọ pé gbà báyìí màá tún ní owó kankan lọ́wọ́ àmọ́ ní tàǹtí bá ti ní owó lọ́wọ́ bọ́sẹ̀ màá pè é. àǹtí mi àǹtí mi ẹ jọ ọ̀nà àǹtí mi ẹ jọ àǹtí mi ẹ mọ̀ pé máa ń lówó lọ́wọ́ àǹtí mi. bọ́sẹ̀ sọ mí lẹ́nu náà mo ní ẹni tẹ̀sí máa ti pé mo lówó kankan lọ́wọ́ mo ní màá pè é kí ló tó bẹ́ẹ̀ kí n ṣe àwọn kọ́kọ́ máa gba American visa ni ṣọ́ọ̀ṣì kan lọ́fọ́ lamẹ́ríkàn visa ni kò sígbà tó lè lọ́nà án. bó ṣe wù má lọ mí fún ṣé ọkọ sọ pé mo ń ṣèkọ lọ́wọ́ ni mo wá dé lóhùn ó rẹ̀ bí mo fẹ́ lọ sùn tó kọ bá mi kọ́kọ́ ẹ̀ tí bá ti lówó máa pè é thank you. ó mà dá ká má ṣọ̀rẹ́ olóore lóore ń wọ́tọ̀ lẹ́yìn o bókùrì ẹ̀kọ́ mu lóore jìn sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ mọ́lẹ̀ fún ọ ó mà dá má ṣọ̀rẹ́ olóore lóore ń wọ́tọ̀ lẹ́yìn o bókùrì ẹ̀ kọ́ mu lọ́rẹ̀ jìn sí kò tọ́. abọ́sẹ̀dé kí ló dé kí ló dé tó ń ronú rìn tí mo pè é pè é tí o tó gbọ́ ṣé ò sí. òwò ọyọ àǹtí mi ni. ìmọ̀kú tí mo ṣe fún wọn ó tẹ àǹtí mi lọ́rùn káàtì mi ra aláàta lọ́wọ́ ju kọ́wọ́ mi lọ́wọ́ lọ lẹ́gbẹ̀ẹ́ ọkàn náà. ọmọ ìwọ lẹ́nu nífẹ̀ẹ́ mi. ṣé òótọ́ wá lòwe àwọn yorùbá ń gbà yẹn tí wọ́n ní àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni tọ́lọ́ ń bá rán sí mi ni ah, torí yà mí lẹ́nu ṣùgbọ́n tí ẹ̀ máa wà lówó gan ọmọ màwọn kẹ́ ẹ má ṣe lọ́wọ́ yẹn ràn ẹ́ lọ́wọ́. wọ́n ràn mí lọ́wọ́ wọ́n ràn mí lọ́wọ́. bọ́sẹ̀dẹ̀ ìwọ náà ti wá ṣe mí lóore rí gbàgbé ni bẹ́ẹ̀ ni ṣúgbà gbàgbé. bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ṣe lóore ní òní gbàgbé ah, ah, àsìkò ti wá tó tèmi náà ràn ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni lọ́rọ̀ tó lélẹ̀. lọ́nà wo kò ń ṣe nǹkan tó le màá fẹjọ́ àǹtí ẹ̀ sàwọn ayé ni àwọn ah, dẹ̀ bá wí lọ́nà tí èmi ṣe rí ẹ̀mọ́ láyé ẹ̀ kò ní ṣe rí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni nǹkan máa ṣe nìyẹn. ẹ má ṣe mo kọ́ lọ́hùn-ún bẹ̀yẹn ẹ ṣe tán ẹ ṣe. náà ọmọ ta ní kákọ́yà. kò fò àmì àmì àdúrà a pọ̀ jù àmì ọ̀rẹ́ mi àmì ẹ ò ṣe èṣù níyàwá ẹ lágbọ́ ọlọ́run àjọbára wa jìnnà but ọ̀rẹ́ mi ó ti yẹ kó débi báyìí kí ló ń ṣe gan-an ẹ e, ó ti yẹ kó débi ó mọ pé gbogbo àwọn decoration kan ṣe sí bẹ́ẹ̀nù yẹn àmọ́ bó ṣe ṣe adẹ̀ láti fojú tó báwo wá ní tàwọn kétra yẹn náà oúnjẹ ti fẹ́ ṣe tán kí wá ní wọ́n ń dúró ṣe ń gbà yẹn wọn kò fọ́ máa bọ̀ ó mọ̀ pé tí n bá rí ẹ̀mí lè ṣe nǹkan náà please eh? be fast please please tètè má bọ̀ ok màmá retí ẹ ẹ má dúró ṣe nǹkan kan mọ́ o ok trust you. Okay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, mommy. Happy birthday to you. Thank you, my, thank you, my Lord. Long life prosperity, Mom. Thank you, Lord. For years to come in good health. But ẹ̀yin ọmọ yẹn furnish out ẹ tẹ̀ ní sùúrù ká fi ṣe débẹ̀ ni. oh no mọ́mi first street lélẹ̀ now and you deserve more than this. Oh yes oh my mom. god ewo i'm so happy. ẹ ṣe ọmọ wọn bí tù ẹ ṣe ọkọ mi ṣé gbogbo ń tẹ ṣe fún mi o máa ṣe irú ẹ̀fẹ́ yìí náà. àmín o. ṣé wàá lẹ́yìn tẹ jóbìnrin ẹ ní ṣíléyà o àmín ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé o àmín ẹ wá ní gbé egun eléegun o àmín ẹ kọ́ tiyín tó máa jẹ́ bí bàbá tó máa jẹ́ bí ìyá tó máa jẹ́ bí ọ̀rẹ́ fún yín máa pèsè ẹ̀ fún yín àmín ṣé wàá rí ìwọ ọ̀kan làwọn wọn ah. ìyàwó alálùbáríkà ìyàwó bí ìyá ìyàwó ìdùnnú lọ́lọ́mọ bá mi ṣe fún ẹ o ọkàn yẹn á balẹ̀ o bẹ́ẹ̀ wá dùn mí nínú ìyọ̀mọ́ adùn ẹ̀yìn náà nù i'm so proud of you. àmì sí ma mọ̀ mí. àdáde àwa ẹ̀rí tó àwọn yín pa. Prophet Sọlé fún mi o, èmi rò pé tàbá dénú hall ẹ̀ṣẹ̀ máa máa present cake and other things like that. A surprise mommy. ni. surprise mommy. Ṣé kò wá yẹ kẹ fún èmi olórí ni? Ṣé ó tún surprise èmi náà ni? Yes, mom ẹ bá bì. Òjòrò lè ṣe yẹn one zero one o oh, èmi náà dé surprise yín tó fi máa di one one ẹ mọ̀ mi ò gba defeat bẹ̀rẹ̀ mi ò ń gba ah. bọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi náà surprise yín now ní èmi tí ọjọ́ orí mọ́mì yín lékàn sí mo fẹ́ kẹ́ mọ̀ pé ehm, ìfẹ́ tó wà láàrin èmi àti màmá yín ìfẹ́ tó yè kòrò ni láti gbà tẹ́yìn náà dẹ̀ ti gbọ́njú ẹ mọ̀ pé relationship ni àti mọ́mì yín ẹ̀ tí ẹ bá pàdé irú ẹ̀ rí undiluted love ni ìfẹ́ mi ni ayọ̀ mi ni ìdùnnú mi ni ìbùkún mi ni òun ni mo rí tí mo fi ń ṣàkọ́ tí mo fi ń gbéraga so by this ní ọjọ́ bí ẹ tó jọjú èmi èmi náà máa present ẹ ní wonderful. wow serious. Oh, oh my god olórí burúkú jáde síta ń bí olórí burúkú olùṣí ọkùnrin ní òjèrè ẹ̀rí ilé ayé mi ọkùnrin kan nìyẹn sì tó lọ ra mọ́tò fún yàrá ẹ̀ fún bẹ́ẹ̀ dé kò sí oore kankan tí mo rí lára ẹ̀ ń dọ́tí mo ti ń fẹ́ àwọn èèyàn òṣì àkóṣìbérò alápá má ṣiṣẹ́ adéjò kó máa bọ́lá ilé ní pẹ̀lú ẹ̀ kí ló dé kò fó wò má jẹ́ kálejò méjì bọ́ lọ́run lé o kò sí dúró da nínú márèjì àfihàn máa fi lélẹ̀ fún ẹ omi orúkọ àgbéyàwó tó dèmi àti ẹ̀ papọ̀ rẹ̀ ó ṣe àrí nǹkan tà fún mọ́là tí ẹ fi fún yàrá yín ẹ̀mí mi ó ṣe kókó sí mi. Thank hm? you fẹ́ ṣe báyìí. ó dàbọ̀ ọ̀run rẹ o. mo ní. àkóbá ti fún ọ. ẹ ní kí ló dé tẹ́ ẹ ṣe báyìí. èwo ẹ ká tètè lọ bá dáàdi o ẹ jẹ́ ká tètè lọ bá wọn ká lọ bẹ̀ wọn kó padà wá sínú ilé yìí o. èmi èmi èmi èmi kò fọwọ́ aláìní àìní alẹ́bẹ̀ nǹkan láti gbà tí tọ́lẹ̀ ń dájà káríwọ̀ kúrò ní ayé mi lọ́wọ́ tí mo ń dà káríwọ̀ kan o lè tẹ̀lé lọ bóyá dàbí jù ní ilẹ̀ méjì jọba gbà wàá lè máa yẹ ránṣẹ́. <laughs> ó lọ kọ́ tiẹ̀ kó wá sọ iye tẹ́lẹ̀ yìí jẹ́. dáa. girlfriend mi wà. kí ló ń ṣẹlẹ̀? àwọn guys tí mo sọ fún ẹ wọ́n ti dé láti Malaysia o. oh àwọn guys tó sọ fún mi pa wọn yẹn. ẹ lọ. ẹ kí ló wá sọ pé wàá ṣẹlẹ̀ ń a ní láti dọ́dọ̀ wọn ni a ní láti lọ síbẹ̀ lálẹ́ yìí. alẹ́ ìkẹ́. kí ló ṣàlù yìí. wọn ṣe kúkú sọ́dọ̀ la. ìbùkún wọ́n fi gbàlẹ́ ọjọ́ la o ọlá ló kàn sọ́dọ̀ àwọn. the best ni kó kọ̀ wá lọ síbẹ̀ kọ̀ wá ní ọjọ́ tiwọn mọ́ ọmọ ìyàwó yẹn wọ́n bó ṣe máa ń ṣe ó máa ń náwó ní àpòyàpòjọ àti ká lọ síbẹ̀ ká lọ jẹ tiwa náà o. ọmọ kan tó ṣẹlẹ̀ ó yẹ kí n lọ́ọ́ dé lálẹ́ ọ ah, tó gbogbo tó dárúkọ yẹn mi ní choice máa tẹ̀lé ó máa tẹ̀lé mi ah, mi ní choice. báyọ̀ tọ́kì. thank you. Here. Ladies. Hi guys. Hi. What's up? What's up? Meet my friend. Ìbùkún lorúkọ ẹ̀. Ìbùkún. Meet you, meet you. Um, sorry, Nepal lorúkọ mi. Ó pọ́ sí mi kẹ́ ti máa gbé ọkùnrin bákọ̀bákọ̀. Ṣé ní Nepal kan, Malaysia kan? Um, sorry, babes. Orúkọ tẹ̀lé mi sharing um, arrange the ilé ìwé what your banks anything tẹ́ bá just ask and it shall be given unto you. So, ṣe will not say for you. anything tẹ́ bá ní just anything I any it. ẹ kò make sure pé ẹ satisfy wa nǹkan tá a bá fẹ́ ẹ fún wa and you get all you want. kò sí problem èmi ti ṣàlàyé everything fọ́rẹ́ mi àbí ọ̀rẹ́ mi. Um, ó ti ròyìn fún mi dáadáa rẹjọ ẹ má disappoint wa. Ah, ah, ah, disappointment ṣé disappointment sí inú dictionary dáwà sínú dípò ẹ ṣe bẹ́ẹ̀ náà lè má bà. ṣé báyìí. wọ́n ní tùsùn làwọn fẹ́ because other friends ń bọ̀. tùsùn báwo. you don't have to act like that ọ̀pọ̀ nǹkan tó ní ìlú pé two for one àwọn méjèèjì fún wọn bọ́dà mi um, mo understand tó bá jẹ́ ti owó lè wò á máa tọ́wọ́ that's it. sí wàhálà. Then Basha has promised me, I know what is disappointed. Oh, uh, she's good, right? no problem. Uh, so, um, kill him. Uh, okay. No, you got the phone call. Eh, I love her. What did you fancy? Gbogbo ọ̀fẹ́ lọ. Ilé ni mo bèèrè lọ́wọ́ tó ọ̀fẹ́ fún mi. Mo jẹ̀ mọ̀ pé olówó ìwọ ọ̀fẹ́ fún mi ni. Ọ̀fẹ́ fún mi ni. Ìṣètí ìtọ́ni bèèrè lọ́wọ́ ọkọ̀ ọkọ̀ máa kó fún mi. Bí wọ́n ti ẹni máa lẹ́ẹ̀ lára fún mi ni wọ́n fẹ́ fún mi rárá. má sunkún mọ́. jẹ́ kí n sọ àwọn ọkọ̀ fún ẹ lẹ́nu. àjùmọ̀bí ò kan tàánú o ẹni tí ọlọ́run bá rán síyàn báyìí wọn ló ń ṣèyàn lórí kò síbẹ̀ ṣe lè close to tí ọlọ́run bá fi orí ẹ̀ sí wọn lọ́wọ́ wọn ò ní ṣe o jẹ́ kí n tí wá bọ́ọ̀sì bọ́ọ̀bù yẹn gbogbo o ṣe máa ń dúnkòkò gan ẹ ti máa ń sọ pé kò lọ ilẹ̀ egbò lọ́yà tí ẹ ò declare fún mi mi ò pàṣẹ òkè fún ẹ lówó ìyá àmì mọ̀ pé ẹ̀ ń fún ẹ kọ́bọ̀ mọ̀ pé ọ̀kí yẹ̀ bẹ́ẹ̀ mo máa ń mọ̀ mọ̀ fi gbé ẹ lára ni. ti máa rí a mo bá ti ẹ fún ẹ lówó àti ẹ ṣègbà mo fi ń gbé ẹ lára ni pé èèyàn tó súnmọ́ ẹ bẹ́yẹn tó súnmọ́ ẹ bí ìṣàn tọ́lọ́ kẹ́tó yẹn sí ààrẹ rí lára ẹ̀ but jẹ́ ká fi yẹn ti then ó fi ń dá ẹ lójú lónìí I will do everything within my powers láti rí pé o make a trip here. ti gbọ́. thank you my darling. thank you very much my dear I love you. I love you too. ah wo ló wá sí mi máa gbà pé tí máa ṣe fún ọ ọ máa gbà. o ní ìdìbò ilé mọ́ ajá káwọ́ àkàsẹ́yìn let's progress ọgbọ́n. So baby baby. Baby, baby, hello. Baby, stand up now. Baby, I'm still going home. Baby. name Osoko Johnson èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ sà. ẹ kílẹ̀ wí yes ọmọ mi ni ìbùkún ọmọ mi ni ẹ kí ló ṣẹlẹ̀ sí níbo níbo níbo níbo hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì wo àdìfọwọ́ṣe ẹjọ ẹjọ ṣé ó kú ni ṣé ó ti kú ni àbí ó dákú. yéè. Yeah! I don't know. Mi ò Um, Strange number kan ló pè mí nísìn. Eh, e, oní ìbùkún ọmọ mi. Eh, Lọ́tẹ̀lì kan along Anífowóṣe area. Eh, Kò yé mi bó dákú ni bó kú. Gba mú kí mú kí pè mí. Ẹ ẹ bù lé bí o ń gbọ́ kí náà ló ṣẹlẹ̀. Ah, mi ò mọ bá ṣe rí nìyẹn o. màmá ẹ̀ ń kọ́. Ah, ọmọ àti dẹ́ẹ̀dì ti jáde yẹn. mo ti ń pe fóònù ẹ̀ látẹ̀kọ́ náà kò lọ. èmi kò ń ṣọ́pọ̀ bí ọkọ̀ fún wọn dání. ẹ kí ló ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀. òun eh, ikú màá ló pè lára èèyàn ní ibùkún kú àti kò sí ẹ̀yẹ wa gbọ́n báyìí wà sí dẹ́ẹ̀dì ṣàtúntò. ibùkún wo. ibùkún kan náà àbúrò mi. ibùkún kú kẹ̀. ọlọ́run ò ní jẹ́ ibùkún ò lè kú ọlọ́run ò ní jẹ́ kó kú eh. ibùkún òkú bóyá ògbọ́n tó sọ dáadáa ń bọ̀ náà wà gbọ̀ngàn báyìí wọn ti tẹ́tí lọ police station. police police station bo. mi mọ ọkọ sáré jáde ṣá mi ò mọ. o lè má ṣe ni kó má dùn mọ́ ẹ o lè má ṣe ká má rò bọ́ mọ́ ẹ. ṣé ọ̀rọ̀ ìkú iná mi wá ní látọ̀tọ̀ ìjọ rẹ̀ àwọn mábìrin ṣe rẹ̀ léṣe ẹni tó ti kú ti kú o àwa pa wà láyé òun nìkan máa gbàdúrà pé kọ́lọ́ ọba kó dárẹ́sẹ̀ ìbùkún kó dáa jí kó dẹ̀ wá jẹ́ kẹ́mi tiwa náà gùn ún mi ò tíì believe pé ìbùkún ti kú. kọ́kọ́ ti ẹ̀ máa ń bẹ̀ tó tó ṣe nǹkan mi bí mo pẹ̀lú gbogbo bí àwọn òbí ọmọ yìí ṣe lówó tó tó fi ń tọ́jú ẹ̀ kí ni kò tó wá káàkiri tó fi wá jẹ́ pé rose ló ṣe ewu bí tó bá ní ayé ara dé. ṣé ìmọ̀ pé ẹni tó bá ti ń tẹ̀ lọ́rùn bójú nǹkan tó jọ ọmọ orin nìyẹn nǹkan tí ò tí ì yé mi kankan nìyẹn láì tí gbogbo ṣe máa ṣe wọ́n kí ló ń wá káàkiri kí wá ní káwa yìí ṣe báyìí àwa tó jẹ́ pé àwọn òbí wa rán wa nínú inú wàhálà ní ìdààmú ni inú tọ́wọ́ kọ́bọ̀ kan rí òun náà fi ń tọ́ wa lọ sí skul náà fi ń fún wa lórí oúnjẹ ó tú èmi o ṣùgbọ́n mi wọn ni kọ́kọ́ ṣùtẹ̀ ládùúrà tí mo gbà ní pé kọ́lọ́ ṣàdéka graduate in good grade inú skul yìí kí ìzòlí prayer tí ní fún everybody tẹ bá wá rí iṣẹ́ tó ń kọ o ọkọ ńkọ́. ọkọ tìrẹ ọkọ wọ owó nínú rẹ wà ọkọ máa padà wá tábà ti wà òkè tá wà alright ọ̀rọ̀ àwọn òbí wa ní kọ́kọ́ ṣe kókó. ṣé mi ò èmi tèmi àdúrà tèmi gbà mí pé tí mo bá ti parí skul tí mo ti parí tí mo lè ríṣẹ́ gidi kí n fi owó tí mo bá ń kí n fi tọ́jú àwọn òbí mi torí pé wọ́n ti ṣe wàhálà wọ́n ti ṣe wàhálà jìnnà kọ́ dẹ̀ jẹun ọmọ mi ní gbàdúrà. àdúrà ni gbogbo wa náà nìyẹn ọlọ́run á dẹ̀ gbàdúrà. torí ọmọ tí wọ́n bá ń báwí tí ò bá gbọ́ràn tó bá wà lọ wọ́n máa ń parun lójijì ni tí bá ń sọ̀rọ̀ gbogbo ìgbà wọ́n máa ní à mímì lè ti burú jù wọ́n ti lè rojọ́ jù wọ́n ti lè sọ̀rọ̀ jù gbogbo nǹkan náà ń complain máa complain ṣé bóun ni wọ́n náà rí yẹn blessing nìyẹn ta ní mọ̀ polóṣó ló ń ṣe àwọn tó rògbò ẹ̀ náà sọ wípé àwọn bọ́ìsì kan náà gbé wá sọ́tẹ́ẹ̀lì tó wá pamọ́ bẹ̀ òun mo ṣe ń bẹ̀ ojú kan ẹ̀pà ojú kan ọ̀rẹ́ ni ẹ dọ́wọ́ mi má bà tèmi jẹ́ o má sọ̀rọ̀ ẹ̀dàbí kú ọ̀sán gọgọ fún mi o ojú òní tì ẹ́ o ìwọ nìkan ni mo ní o. màámi ẹ ṣàmúlò ọmọ tẹ̀bí inú ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. ó lè ṣe kí ni bọ́ọ̀ rẹ́ mi ṣe máa ń sọ ń gbogbo ìgbà nìyẹn àwọn ọmọ òun ọlọ́run they are holy they are kìíní kan they are saints they can't do this they can't do that eventually láì mọ̀ yìí pé olóṣó làwọn ọmọ yẹn ń ṣe ìwọ́de rèé bàbá àtàwọn yẹn bọ́ọ̀rì ṣe bàbá tiẹ̀ àmọ́bi tó wà bó ń ṣàlùlẹ̀ ní bó ń kó gọ́tà lọ́wọ́ sí àmọ́bi tó lọ ó ti sọnù bí orí kan ṣọ́ngi má bà tèmi jẹ́ o má wàá sọ̀rọ̀ dàbí kó àgbà sí mi lọ́wọ́ o ṣàánú mi dáadé o níbàjẹ́ o náà níbẹ̀ ẹnu jẹ́ má bà mí nú jẹ́ o. àbí báwo ló ti fẹ́ bímọ ní ìbáyìí náà mi bẹ́ẹ̀ ló jẹ́ o ṣé o kọ́ mi. mo ti gbọ́ ogun kan tẹ̀sán náà ọlọ́run dẹ̀ ń jẹ́ káwọn. àmì o àmì o àmì. ṣe ọ̀sán. mi ò lè dá sọ́ọ̀sì yára. mi lè dá sọ́ọ̀sì èrò ń bá mi. òun ẹ̀rọ olóògbé náà ló ń lè mí kí lọ sùn jẹ́. ìdásílẹ̀ ìdàmú pé fún un. ìbúra ẹ̀ fẹ́ sọ. okay. wo lélẹ̀ kò yé mi lé kò yé mi kò yé mi nàìjíríà kò yé mi ó just like that. kí ni èyí mi ẹni tí ẹ ṣàjẹ́ kí n máa lọ bẹ̀rẹ̀ ẹni tí sáré máa lọ bẹ̀rẹ̀ ẹni tí máa lọ bẹ̀rẹ̀ mo ní ká lọ bá wá ẹni tí kí ni wọ́n wà lọ ṣe lè ṣe sí lọ́wọ́. ó rẹ̀ bọ́ bá yẹ ọ̀rẹ́ yẹn. Are you Mr. Kosoko Johnson? Uh, that's my name. We are from police headquarters. Police headquarters? Yes, sir. Uh-huh. You are under arrest for importing fake drugs into the country. Fake drugs yes. into the country? Ben, I be expect ọjà kankan lórí African cruising? Oh, yes, of course, mo expect, but me ò expect fake drugs. Anyway, tẹ bá dé ọ́fíìsì wa. ẹ explain better fún wa. secretary. Um. don't worry. we can take him out. we'll clear office. All right. Okay ta fà sókè ọ̀yìnlá ọ̀rẹ́ bọ́ọ̀bà yẹ ọ̀rẹ́ yẹ tọ̀. pẹ̀lú ọ̀rẹ́ mi má sunkún mọ́. wọn náà ọgbẹ́ ta ló fara pa bóńjẹ bí ọmọ etí wọn náà wù ó kí ni mo ṣe kí lè ṣe mí ibi tí bá ṣe kó pè mí kó fẹjọ́ ara mi sùn mí ìgbà tọmọ méjì fò sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tó kú. Ah! màmá jẹ fọwọ́ mi dàbí ẹrù oge tó kọjá lórí àpáta tí ò lè pọ̀ lọ́rùn ògidì ẹ̀mọ méjì kọ́bí ọkọ méjèèjì ìjọba tún gbà wọ́n gbẹ́sẹ̀ lé ọdún bíìsì gbogbo àkáǹtì ẹ̀ ẹ wá ní mi ò ní sunkún ayé wo ni mo wá yẹ ọlọ́run. má sunkún mọ́ ìsìgbọ́ rẹ ni má sunkún mọ́ èmi mọ̀ pé ní agbára lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀ka tó sá pamọ́ sí kọ̀kọ̀ tó ń ta fàtímọ́lẹ̀ mo mọ̀ pé ọlọ́run máa bá wa tú àṣírí wọn tó ti yẹ ṣe bó tiẹ̀ sọ pé pásítọ̀ ní pé wá lọ́la. pásítọ̀ àdúrà tí mo gbọ́ ìgbàgbà tí ó gbà á. omi kí ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí ò ní gbàgbọ́ báyìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn àdánwò ni mo pé lágbára lọ́lọ́ bàbá dáwọ́ ẹ̀ dúró. owó mi ni pẹ̀lú ìfarapamọ́ jẹ́ mí níyà báyìí amọ̀kú ṣe jàpamọ́ bá yóò rí ẹ̀fẹ̀ ń wù kí ni mo ṣe ìtẹ̀fẹ́ dàbí lómi irú báyìí wọ̀ lọ́hùn àmọ́ pé wọ́n lọ́wọ́ lókè tó yẹ pé lọ́wọ́ bàánú mi ẹ́ tó yẹ pé ọkọ̀ ṣoṣo ní ọ̀pẹ méjì gbogbo ẹ̀dá tó bá ń sọ òkò bàdújẹ́ sínú ayé mi olúwa bá mi táṣìírí wọn gbogbo ẹ̀dá tó sọ ipò òǹfẹ́ máa fara pọ̀ méjì mi níyà gbogbo ẹ̀dá tá a bá bí inú ọmọ ènìyàn iṣẹ́ ọkùnrin tí obìnrin ni olúwa bá mi táṣìírí ẹ̀ gbogbo ẹ̀dá tó sọ wípé mo ṣẹ̀wú tí ó dẹ̀ lè pẹ̀lú kó sọ fún mi tó wọ́n fara pọ̀ méjì mi níyà ìwọ olúwa ọmọ gbogbo ẹni bí gbogbo mi tó bá pa tó lọ bá mi túnà sí rí wọn. àmì o àmì. bá mi túnà sí rí wọn lọ́wọ́ ọkọ̀ àpamọ́ jẹ mí níyàwó lọ́hùn wọn láì pọ́jú fẹ́mi ní kó tó ju omi ìmọ̀bí tó ju ẹ̀wọ̀ ọlọ́run ní ìmọ̀bí tó ju ẹ̀wọ̀. pásítọ̀ ni mo ṣe mo ṣe fún ẹ yé yé pásítọ̀ pásítọ̀. èmi ni. mọ́mi ó ní kílé ṣe yín. aláàmì àlá báwo lẹ́yìn la. mo lálàá mo rí bọ́sẹ̀. àǹtí bọ́sẹ̀. fẹ́ ṣàmì ládàá bí o ṣe gbé ẹ̀dá yẹn sókè báyìí tó dúkùn ṣàmì bá pe Jesus. àǹtí ṣáyín ládà ṣé yẹn pọ́síbù ṣá. ẹ wò mọ́ mi ju gbogbo ẹ lọ́jọ́ pẹ́ dídé jẹ́ ká gbàdúrà. kí ni mo lè ṣe fún bọ́sẹ̀ tó ṣe fẹ́ pa mí. mọ́ mi jẹ́ ká gbàdúrà ah. ọlọ́wà bá abéṣu rẹ̀ jẹ́ ká gbàdúrà. bọ́sẹ̀ bọ́sẹ̀. mọ́ mi jẹ́ máa bẹ́ẹ̀ ká gbàdúrà. ní ìdílé fẹ́. ní orúkọ jésù ní orúkọ ẹ̀jẹ̀ jésù ọlọ́run ọbẹ̀ mi mímọ́ ìwọ ọlọ́run. jáde lẹ́nu jáde lẹ́nu jọ́rí àṣírí ẹ̀ ti tú gbogbo omi tó bá sí báyìí ọlọ́run ti tú àṣírí ẹ̀ àwọn ọ̀dọ́ bá pẹ́ kì í ṣe èmi àti ẹnìkan làwọn òbí wá bí tó fi fi ayé sílẹ̀ lọ ni ṣọwọ́ rí wípé wá wọ̀ ní ṣùṣù pé gbogbo bóyá ń ṣe dáadáa ìbànújẹ́ ló jẹ́ fún ẹ ẹlẹ́dàá ẹ̀mí àwọn ìyá wa á bí ẹ léèrè ẹlẹ́dàá ọmọ mi tó wá pa náà á bí ẹ léèrè ìwọ gba èmi lọ́wọ́ àti. ọ̀rọ̀ ah, àjà mi mọ kankan tí ó mi mọ kankan tí ó lọ. ìwọ wá ọmọ tí mo sọ fún ẹ torí nífẹ̀ẹ́ rẹ̀ ọkàn tó kù yìí tí o bá try láti tápà pẹ̀lú ẹ̀ tó bá ní ọmọ fọwọ́ kan nífẹ̀ẹ́ rẹ̀ ọkàn tó kù fẹ́mi wà lọ́fẹ̀ẹ́ sọ pé mí àti ẹ a máa bí ọ̀run láti máa lọ rojọ́ wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa pẹ́ wà á pa mí mo promise ẹ. wọ́n bọ̀ bẹ́ẹ̀ yẹn. báwo ni kí ṣe sọ̀rọ̀ báwo ni kí ṣe sọ̀rọ̀ mo ní ọmọ tó ṣe wà ní òsè fẹ́ rárá mo ní mo ṣe ní. ọ̀rọ̀ àlọ́ wájú kò tiẹ̀ lè ṣe òpó. ọmọ ìyá òṣì ọmọ ìka èèyàn játijàti. bó ti ṣe bó sọ pé pásítọ̀ ló ní kò pray even the pastor bá ní kò pray ó dẹ̀ pray nìyẹn nǹkan kò yọ sí ẹ i expected you to go to the pastor and just tell him pé nǹkan báyìí ni mo rí o. can't you shut up. Oh. ṣé o lè gbọ́ ìwé mi kì í ṣe ìbára sọ́nà pásọ̀ pé ẹ tó pa mí lọ́gbọ̀n mo lè ti lójú àlá mo bí ọ̀lẹ́ rẹ̀. mo sorry gan o fẹ́ worsen situation ní báyìí i am telling you kò gbọ́rọ̀ náà kò rí gbọ́. wọ́n wọ́n kò sí tó kọ́ mi tó dúpọ̀ kọ́ wọ́ọ̀sì ọtí bá ti mọ̀ sọ fún ẹ kò lè pa mí tó bá pa mí kò lè tó bá pọ̀ òkú mi kò lè pa láyé mi tí wọ́n rí bí wọ́n sọ̀rọ̀ kan fún ẹ tó bá tọ̀ wọ́n gan pàápàá ló bá wà tí ò dá sí mi màá wọ̀ ká àtúkò nílé mi bẹ́ẹ̀ ni mo sọ má bàa sọ ṣe ọ̀rọ̀ bí máa fún ọmọ ìbàdí ẹ̀ lọ ìbàdí ẹ̀ lọ ẹni fẹ́ẹ́ fi nìṣọ́nú lọ́sùn yọ. kí làwọn náà ṣe pàǹtí bọ́sẹ̀ ní tó fi ń ṣe gbogbo eléyìí fún wa. don't do like your mother kí lè ṣe fún bọ́sẹ̀ báwo bọ́sẹ̀ orí gbóngbó lọ́wọ́ bọ́sẹ̀ ni àmúwá ọlọ́run ni you people are just constituting problem here and there ó mà ti pè mí gan o. ọmọ àyàn jẹ kó lópin bẹ́ẹ̀ ni ló bá ṣe ṣe bí ìgbà ni a ò bá sáfẹ́ ò bá sáfẹ́ ni o ènìyàn lọ́bùn mójú láyé ń bẹ nínú gbogbo nǹkan lọ́hùn dá ènìyàn náà ní ká máa kíyèsí. ó dẹ̀ mọ̀ pé mi mọ̀ kókó nípa ọ̀rọ̀ yìí ọlọ́run orí inú mi ọlọ́run pé mi mọ̀ kókó ń pa ọ̀rọ̀ yìí o. ṣé wá dé mi náà rí ó ti dé mi náà rí ó ti dé mi náà rí. àbí kò lè jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ibi tí wàá bá wà ìyá kankan gbọ́dọ̀ ta lé ẹ bẹ́ẹ̀ ni ìyá kankan gbọ́dọ̀ jẹ́ omi táyà bá wà. Ah, màmá mi ì rán yín ṣe mi ì rán yín ṣe ẹ ti bá yín àǹtí mi jẹ ẹ ẹ ti bá yín òun jẹ ọmọ méjì ló kù láàrin ọjọ́ méjì ẹ ẹ bí iṣẹ́ ha iṣẹ́ ti bọ́ lọ́wọ́ kan tó bá jẹ́ iṣẹ́ ní kò gbogbo lóore kò ní kò bá ti dá wọn yóò bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wà lọ gbé wọn tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ẹ wọ ẹ má gbèjà mi jà mọ́ ṣé ẹni bíta adé dúró ẹ má gbèjà mi jà mọ́ mo fọ́ náà bàbá ẹ má gbèjà mi jà mọ́ o torí gbogbo bí ká sí mi ń dẹ́wà yìí ọwọ́ bíbá ẹ bá ń bẹ̀. Ah, ìwọ bíi báwo ìwọ bíi báwo kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ah, ah. kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ òótọ́ ni mo fojú ẹ̀ àti ẹ̀sùn àwọn ayé ṣùgbọ́n ohun tó ní kí n lé wá tó fi máa bẹ̀rẹ̀ nǹkan lórí ẹ̀ ní ìtì ìrímú lọ ó dẹ̀ dìgbà tí n bá mú nǹkan yẹn lọ́kàn tó lè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wá máa jẹ́ ìwà nọ́mbà mi. Ah, màmá ẹ bá ti má fẹjọ́ wọn sùn rárá ẹ bá ti má fẹjọ́ wọn sùn rárá ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí wọn ni mo gbà ń bẹ̀rẹ̀ ẹ bá má fẹjọ́ wọn sùn ẹ bá má fẹjọ́ wọn sùn rárá màmá abọ́sẹ̀dé ìwọ wọn máa lọ ilé èmi fúnra ẹ máa lọ ṣèwádìí lórí ẹ bọ́rọ̀ ṣe rí kó tó rí bẹ́ẹ̀ máa lọ ṣèwádìí tó bá di lọ́la padà wá. ó dà kí padà wá ẹjọ́ ẹ bá mi tú wọn lẹ o ẹjọ́ ẹ bá mi tú wọn lẹ o ah. ẹ bá mi tú wọn lẹ torí èmi náà ń bá ń bẹ. lónìí ẹ wá gbà ní ọlọ́ọ̀ má jẹ́ aṣọ àbẹ́rẹ́ kìíní ọ̀ èmi lọ́wọ́ má jẹ́ aṣọ ṣe ó dáa ẹ̀yin ìyá ooo lórí ọ̀rọ̀ kòsọ́kọ́ àtìyàwó ẹ̀ òṣèré àbáyé òótọ́ ni mo fẹ́ kọ́ mọ ayé kí wọ́n dá mímọ̀ kí wọ́n mọ tó jẹ ayé ṣùgbọ́n ìrántí ìgbẹ́jọ́ wá sọ́dọ̀ yín lọ àdúgbò ní ṣe ń ṣàjálù ṣe ń jálù tó lójoojúmọ́ báyìí ń ṣòro ló bá wọn ìyẹn ló wà ní lójú o mo ṣe ní kí wá ṣèwádìí kí n tó ṣẹlẹ̀ gan-an. àkànkẹ́ o mm-hmm. lóòótọ́ ọ̀rọ̀ tó sọ ò tí ì mẹ́jẹ̀ wá àmọ́ àwọn kan ti wá bẹ̀rẹ̀ níṣẹ́ síwájú tiẹ̀ nítorí ìdílé Kòsọ́kọ́ wọ́n ti bọ́ sọ́ra ayé wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn àgbàsílá wà nídìí ọ̀rọ̀ wọn wọ́n ti rí kankan wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni oh. à ń bá wọn kanlẹ̀ pátápátá. bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé ẹ̀yin ìyá ẹ ṣé mo dúpẹ́ o. mọ́mí mo ti ṣe tán mo ti lọ sí hostel padà ó kí ọkọ mi gbà oúnjẹ ọ̀rẹ́ rẹ̀ ó gbé fún lẹ́ṣọ̀ kò jẹun dáadáa kò dẹ̀ tọ́jú ẹ̀ láyà kó ronú ṣọpá wà nìkan la fún wọn. kí ló wà mẹ́. kí ló fẹ́ wà ń bẹ ráìsì kí ló fẹ́ ráìsì ṣé ọkọ mi èmi náà ń gbé tìlú ẹ̀ lọ́n sí. ok ma ó dàpọ̀. ok ọkọ mi. kó ló ń gbàyàn lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá a ṣọ́ ni o ẹni tó ń ṣe dáadáa gan-an aburú ń ṣẹlẹ̀ sí ká máa lẹ́yìn tí ò ṣe dáadáa èmi ò mọ bí tí wàá jálò burúkú báyìí ti jálò wà nínú ilé mi àfi kọ́ lọ́hùn kó yàn yọ. ṣọ́ọ̀nù ẹ kò lè o. ó máa tẹ díẹ̀. má bínú sórí traffic tó wà ní ìlú mi ò rí rẹ̀ rí o ah, ah, ti ń sáré jẹun ni. màtí mọ́mí tí mo máa gbé jọra fún mi mo dẹ̀ jókòó títí mi ò wo bídẹ̀ ń pa ibẹ̀ mo ní fún ọ̀nà bá tó ń jẹ. ọlọ́run ṣeun torí tí mo ṣe wà nínú tráfíkì bí orí ṣe ń mú mi bẹ́ẹ̀ lè bí ń pa. jẹ́ pẹ́ tí báwo. o stop that máa jẹ́ nǹkan mi nípa bá mi kí ìpẹ̀já rẹ̀ kí ni jẹ díẹ̀ mbẹ tí láti jẹ díẹ̀ máa bẹ ṣẹ́ tó kù. ṣáà má jẹ tán. mo láìka oúnjẹ owó ìkọṣọ ti jẹ tán. ṣùgbọ́n fún ìgbẹ́jẹ méjì kù ó ṣe jẹ́ ìpín ojú ìbí kù ó tún ní kó má dé. olómi kọ́ lọ́ fi pè. ó dùn ìlàjò. ṣáà má jẹ tán. Thank you. 드셔? 응. 응. 어디 어디 이거? kí ló mẹlẹ kí ló yẹ kí ló sọ. àbúrò máa wọlé ní. ṣé ní sọ̀rọ̀ jẹ́ Sorry, so just calm down, calm down, calm down. Pẹ̀lú apá àwọn ojú ìdí ọ̀sẹ̀. Tìlú Tìlú ní sùn tinú kí sùúrù ní ìrùnú kí lọ sí àkúrò oníṣòjì àkọ́kọ́. lẹ́mìí tí oúnjẹ yìí okun mi máa fi ń gbé títà ebi ò pa mí. ní iṣẹ́ aláìkí bó ṣe ń ṣe yìí okun inú lèèyàn fi ń gbé títà o ṣé kò ṣẹlẹ̀ sẹ́nìkan rí ni a ní kó jẹun jẹ́ kó lògùn sí i. ṣáàjẹ́ jẹ́ díẹ̀ díẹ̀ ni ọba díẹ̀ ni. ẹkúlé o ẹkúlé. pẹ̀jọ́. èmi ni ah, pẹ̀jọ́. mo kò ti dé. ẹkún yíyọ ọlọ́run ẹ pẹ̀lẹ́. ẹkúlé. mo mọ wá bèèrè láàárọ̀ wọn sọ kọ́kọ́ fún mi. òṣèré nìyẹn ah. ṣáà jókòó ẹ kú lé ẹ kú àdúró tì kí gan-an ẹ ṣe mo dúpẹ́ ẹ gbogbo àárọ̀ tó yìí wá yẹn wọ́n ṣe investigate lọ́wọ́ ni ìgbà tó ń ti parí investigation wọn so kò jẹ́ kán lè sọ pé bàbá ìdán máa release mi àbí bákan èmi náà kàn ṣáàdàkẹ́ mo ṣáà ń wò mo yá fi wọn fún lọ́hùn mo rò pẹ́ni tí ó jẹ̀bi òní kú gbì ní oní skeleton ní colbert so ọpẹ́lọpẹ́ ẹ bill of lading tí mo ní kọ́ mú wá yẹn tẹ̀ wá mú wá bá mi gangan ìyẹn gangan ló wá jẹ́ kí a ṣe tiẹ̀ rojú ọ̀rọ̀ pé ok lóòótọ́ lèmi náà ọ̀dà fún àwọn ọjà kan ní at abroad àmọ́ kì í ṣe fake drugs tèmi wọ́n gbé wá ní tèmi ibẹ̀ náà ti rí i pé ọ̀tọ̀ ni ta ọ̀dà fún ọ̀tọ̀ ni ti kọ́ńténà gbé wá. Hmm. wọ́n ṣáà ní kí n máa lọ́lé mo ẹ̀tọ́ wá wò pé kí n má dà yín láàmú mo ya gbé káàbù ni mo fi ń bọ̀ nílé àti kó oríire ṣáà kò jẹ́ ẹ mọ̀ pé olórí òní kú sí àwọn òpè ní fake drugs ah, ah. Eh, lọ má jẹ o ṣé ọ̀rẹ́ o ẹ kú àdúró tì í ẹ kú àdúró tì í. tí ẹ̀jẹ̀ jẹun ṣé mò ń fúnjẹ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lẹ́dí yìí. ọmọ yín dẹ̀ ló ń pè yín nífẹ̀ẹ́ mi. nífẹ̀ẹ́ mi gbé gbé gbé tó fẹ́ bẹ̀rẹ̀ mi ẹ ló nífẹ̀ẹ́ mi a kú oríire o kí ló tún ṣe wọ́n tó ń sunkún. ẹ sọ fún pé dáàdi ẹ ti dé. ó yẹ kún ayọ̀. tinú kí ló ṣẹlẹ̀. gẹ́ni ẹ gbẹ̀wé ṣé tinú ọ̀rẹ́ mi tinú ẹ ló nífẹ̀ẹ́ kí ló dé ọkọ mi ṣe tinú kí ló pa á tinú ọmọ mi kí ló jẹ oúnjẹ tí wọn ní kó gbé fún ẹ òun ló ń jẹ yé yé mo ṣera mi mo ṣera mi ah. mo ṣera mi mo ṣera mi mo ṣera mi. kí ló dé ní sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ ti ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó náà ẹni sùúrù àbí irú oúnjẹ wo lè ń sọ kí ló ṣe oúnjẹ kí ló ń bá oúnjẹ. mo fòògùn sínú tí mo ní kojú ọ̀tá mi irọ́ ọ̀tá mi ta ni ta ni. ó jẹ́ tí mo ní kó gbé fún mi. ọmọ ẹ̀kú tẹ́ mi. ṣé òkú tẹ́ ẹ̀kú tẹ́lẹ̀ ní ọkọ̀ pa. oògùn tí bẹ́ẹ̀ pé tó bá ti jẹ́ kó kú mi. fọ́fọ́. lẹ́sìn ọmọ yìí tó challenge sí èmi ni mo pa. Ah, ah. ẹ dúró ẹni sùúrù ṣé kò sí nǹkan àbí ṣé kì í woman ti ń sing. music. ẹ̀ṣù ẹ̀kọ́ tẹ̀ ń sọ. bàbá tí mo sọ ẹ̀yin bá pàdé ní wàhálà láìpẹ́ yìí èmi ni mo wá díẹ̀ o. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù. ọ̀fọ̀ kí ni mo ṣe fún ẹ ní sùúrù ní sùúrù kí ni ẹ̀ṣẹ̀ wa sí ẹ náà àní kí ni ẹ̀ṣẹ̀ wa kí ni a fi ṣe yín. ìdí ẹ̀ rèé. I am sick and tired of all this. Níjọ́ ọ̀la fẹ́ ṣe yẹn dà, ó sú mi, sísú òdẹ̀ ní orúkọ méjì, kí ló dé gan? Kí ni wàhálà ẹ̀ lọ́rẹ́ ẹ̀ báyìí? Anything tí n bá fẹ́ rà fún ẹ, ó di dandan kí n ra tọ̀rẹ́ ẹ̀. Bí n bá fẹ́ ra irun orí fún ẹ, wà ní ẹ̀rá tí kò fó. Tí n bá fẹ́ rẹ̀ gba ọrùn, wà ní kí n ra tí kò fó. Bí n ra bàtà ẹsẹ̀ fún ẹ, wà ní kí n ra tí kò fó. Kó má lè sí nǹkan kan tó wù mí pé à ìyàwó mi ló lé léyìí o, òun nìkan tí ẹ mo fẹ́ kó nírú ẹ̀ láwùjọ bèrè ní ìralẹ̀kẹ̀ ìdígan wà ní kí n ra ti kòfó kí ló dé tó ò ṣe kúkú ní kí kòfó náà kó máa wá sùn pẹ̀lú wa ní bedroom kájọ máa sùn pọ̀ lórí eh, lórí bẹ́ẹ̀dì wa náà àbí kí ló dé báyìí listen and listen careful sori jẹ́ nsọ́n kankan fún ẹ and this is nothing but the truth òótọ́ ti máa sọ fún ẹ ní pé tó bá pọ̀ tó o bá gbọ́ máa fi ẹjọ́ ẹ̀ sun àwọn ọmọ ẹ̀ kí n dẹ̀ tó fi ẹjọ́ ẹ̀ sun àwọn ọmọ ẹ̀ ṣó pé kí ogun tó jábì kan ọ̀rọ̀ ló tẹ́lẹ̀ tí n bá fẹjọ́ ẹ̀sán àwọn ọmọ ẹ tó máa gbọ́ á tó máa fa ìpínyà láàrin mi àti ẹni àìsè àbájọ àbájọ náà awíta láìwí ọ̀nìkò ọ̀nì ọkọ ẹ̀ ò ṣe dáadáa ṣé òun gbọ́dọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu ṣé kò fún ọ̀rẹ́ ẹ̀ ṣó gbọ́dọ̀ gbogbo mo ti bẹ́ẹ̀ náà ọ̀nìkò ń gbọ́dọ̀ sọ́kọ lẹ́nu ẹni tí òun gbọ́dọ̀ sọkọ lẹ́nu ni kémi wá mi máa bá rìn wọlé tó bá yá kọ̀wọ̀ náà ní wáyé ó ní gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́ ó ní gbọ́rọ̀ sí mi lẹ́nu. mo understand gbogbo bínú tẹ̀ ń bí gbogbo tẹ̀ má bínú ètò èmi náà ti understand bá gbogbo kan tí òye mi ti yé mi kódà àwọn igun ti sọ fún mi pé tí ìbá yẹra pẹ̀lú kò fún àwọn akọ mi níyà ṣé màá wá lajú rẹ̀ káwọn ọmọ mi pọ̀ mí níyà ni. àwọn ọmọ ẹ sọ bẹ́ẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ ẹ bọ̀ ẹ kò fún mi ní táìmù díẹ̀ tí ìnáwó tó wà wájú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí mo fẹ́ ṣe tí bá ti ṣe tán èmi àti kòfó máa pín ìyá oníkálukú máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ kó tó di gbà yẹn tùrú náà lèmi náà yìí fi ń tan àmọ́ náà ti bá mi pé tí ìbá yẹra fún kòfó àwọn máa kọ̀ mí ní ìyá ṣé màá wá la gbílẹ̀ káwọn ọmọ mi kọ̀ mí lọ. ọbẹ̀ ta ọbẹ̀ ta ọbẹ̀ ta kò wá lóyún ó tàbà sókè òyìnbó wo mé ta fà sókè ọ̀yìnlá ọ̀rẹ́ bọ́ba yẹ ọ̀rẹ́ ẹ̀tọ́ ń wò ọ́ bọ́ba yẹ ọ̀rẹ́ ẹ̀tọ́ ń wò ó ah, ló lọ fi ọ̀rọ̀ yín lọ àwọn àgbà pé kọ́ ràn lọ sí mi láìsí tí mo gbé sílẹ̀ gan májèlé wà nù ẹ̀ mo fẹ́ kó jẹ́ gbogbo tẹ́lẹ̀ mi. mo sì àbúrò yín gan ẹbí ni mo gbẹ́ wọ ẹ̀wọ̀n. Maja. No, no, no, no, no. No. Malaja ti fọ. No, no, no, no. Ah. No. Kò fọ́. Oh Ọkọ mi lè sọ fún mi o ọlọ́ọ̀dá láàrin èmi àti ẹ ọ̀pọ̀ ah, fún ó ṣe lè fún mi tán ọ̀pọ̀ mi á ó ṣe tó fún mi bí ọgbọ́n ní owó àbúrò sọ̀rọ̀ ọkọ mi foríjì mi jọ. Yeah ṣé wọn náà wá rí báyìí ló pé àti mọ̀wá ìdálóṣòro ènìyàn ayé tó tó fún ayé tó nani lẹ́gba láì mọ́rẹ́ dání àwọn àgbápọ̀ wọ́n ní inú jìn bínú bá rí bí bá ní ṣé bí kedere làbá máa ṣí làbá máa rí kún ara wa àwọn àgbà náà ló kù wọ́n ní múníkà bí mo ṣe máa ń gbóòórùn ọbẹ̀ tó ta sánsán á gbóòórùn èkúté tó kú sínú ilé á gbóòórùn ẹni tó lọ ń ṣu àmọ́ imú ò ní gbóòórùn àṣejì láéláé. Hmm. ṣé wàá rí nísìnyí pé òótọ́ lọ́rọ̀ àgbà tán ní oore níwọ̀n nítorí pé ènìyàn ṣòro ni la ṣe gbọ́dọ̀ ṣòro lọ ó kú ọkọ lọ́hùn ìwọ nìyàn lọ́hùn nìyẹn o olùwà ṣe ni ó kú ọkọ lọ́hùn. ó lè má ṣe ni ó máa dùn mọ́ ẹ ó lè má ṣe ká máa rò bó mú jẹ́ ẹ sá padà dé lọ́dọ̀ ní láyé o. àṣẹ ni àṣẹ ra ẹ̀ o. my love. sókè òyìnbó.